الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير خلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لẹ́gbàtí a sọpẹ́ fún ọlọ́wọ́n ọba wa ọba ọgá ògo aláàánú oníkẹ́ ọba ọba alámọ̀tá ṣàtìgbẹ̀ kí ọlọ́ba nàbíra Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni Ramadan kẹrin ìdí afẹ́ríkà gbéyẹ̀wò àwọn nǹkan tó ṣe kókó tó lè wúlò fún wa ní ẹ̀mí àwọn tí a máa gbéyẹ̀wò òun náà ni àhàdíìsì dọ́yìnfà wa fi Ramadan àwọn àdíìsì tó jẹ́ àdíìsì tó lẹ̀ àti àwọn àdíṣà gbélẹ̀rọ tí wọ́n máa ń kà fún wa nínú Ramadan ó yẹ ká mọ̀ ká fi lè sọ́ra fún bákan náà ká fi lè mọ̀ pé àsádìsì yìí àti kò ti ẹlẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́nìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá àwọn àdíṣì náà mẹ́jọ péré iná ìlàámu wa fún wa tó gbajúmọ̀ bí ìsàlẹ̀ ẹlẹ́ẹ̀ta nípa àwọn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àdíṣì láti máa ń gbọ́ pé awwalu shahri ramadan rahma àkọ́kọ́ oṣù ramadan ìkẹni wa awsatuhu maghfirah tààrin rẹ̀ àforíjì wa akhiruhu itqun minan nar ìgbẹ̀yìn rẹ̀ bíbọ́kùn náà kò lọ́rùn yẹn àdísì àdísì munkar náà àdísì munkar tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tabawo sí asílẹ̀sílẹ̀tù da'ifa Sheikh Nasir Albani àbámbẹ̀ ní àdísì 1000 five hundred sixty nine one thousand five hundred sixty nine lóòótọ́ nínú Ramadan Ramadan wá tàánú tàánú tàforíjì tàforíjì àti ìgbọ́kùn nẹ́kù lọ́wọ́ èèyàn ṣùgbọ́n kì í ṣe pé wọ́n á da àṣàlẹ́sà pé mẹ́wàá àkọ́kọ́ láàánú pé kò sàforíjì ń bẹ̀ rárá nítorí jẹ́ náà àwọn ohun tó jẹ́ kájí ti gbé wọn lẹ̀ yàtọ̀ sí pé tí ìdọ́gba wa gan-an kí nìkan lẹ́nu àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni àdìsí súnmú tòṣìhò ẹgbàáwẹ̀ kẹjìlá láàáfíà dọ̀ífù làdìsí yẹn o àdìsí dọ̀ífù ni o àdìsí súnmú tòṣìhò ẹgbàáwẹ̀ kẹjìlá láàáfíà àwọn afáàzọ́ bá ń ka dáadáa ṣùgbọ́n àdìsí yẹn lálàáfíà abánú àṣírí sílẹ̀ tó dọ̀ífà ṣe kàlùbáni ní àdíjì 263 lóòótọ́ tàbá gbé kágbá àwẹ̀ èyàn máa rá láàfin àmì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọ́wọ́ àjùmọ̀ sí pàdé bí sọ́wọ́ àdíjì rárá o àdíjì dọ̀ yìí fún ni o àdíjì ẹlẹ́ẹ̀kẹta òun ni láwùyá lámúlẹ̀ ìbádùn mọ́ Ramadan لتمنت أمتي أن تكون السنة كلها رمضان لتمنت أمتي أن تكون السنة كلها رمضان ọlọ́run sọ ọlọ́run bá ní pé tó bá yẹ pé àwọn ẹrú wọ́n bá mọ ohun tí ń bẹ fún Ramadan àdéhùnmọ̀ mi yóò bá máa rìn pẹ̀ pé gbogbo ọdún kan pátá kí gbogbo sì máa jẹ́ ọ̀sùn Ramadan tó ni wọn bá máa jẹ́ fẹ́ jẹ́ jẹ́ kí gbogbo ọdún kan Ramadan yìí kọjẹ́ lọ́wọ́yá alámọ̀lẹ̀ ìbáàdó mọ́ Ramadan latamannatu ummati an takuna sanatu kulluha Ramadan tí àwọn ẹrú sin ọlọ́wọ́n bá mọ ohun tí bẹ fún Ramadan àwọn àlè ó mọ̀ mí wọn bá máa ń kẹ pé gbogbo ọdún pàtàkì ó sì jẹ́ Ramadan àdìsí àdìsí mọ̀ọ́dọ́ ni o ààbà ní ọ̀dọ̀ ìfò tẹ̀lẹ́gbẹ̀ẹ́bù Sheikh Albani ní àdìsí 596 lóòótọ́ òun náà ni pé àwọn láti Ramadan kó wa ìyẹn máa ń kẹ pé bí kò sì máa jẹ́ pé bí ó sì máa bá gbogbo sún lọ́nà ṣùgbọ́n tó wá súnmọ̀ tó bá níbi sọ ọ̀rọ̀ yìí rárá o ẹ̀nẹ́bí ọ̀sọ́ bẹ́ẹ̀. kásì má tẹ̀ra wa ọlọ́run ọba ọmọ wa ju wa lọ kálí pé gbogbo oṣù lọ́ba dàbí ọmọdán lódodo a nílá kàpọ̀ ẹ̀mọ́ kò ní ní ìtumọ̀ sí wa mọ́ kò ní ní ìtumọ̀ sí wa mọ́ ẹni bá wà nílé ọlá bí kọlá rí lọ tí gbogbo oṣù nínú oṣù méjèèjì jẹ́ bí oṣù lódodo a kàpọ̀ èyí tó ṣe fún wọn lánàá jùlọ pé kò bá máa wù wá tó bá ìfọ̀ abámọ̀ tí ń bẹ fún Ramadan kò bá máa wù wá kí gbogbo ọdún kà ó sì jẹ́ Ramadan púpọ̀ gbogbo ọjọ́ Ramadan bí bá wù wá tó wá túmọ̀ sí bára ṣe yóò ti rẹ̀ wá àní làkàkọ́ ẹ̀mọ́ pàtẹ tó wá sọ́pá tí wá àti ìsinmi ìdówó àbàdàn ìfòtẹ̀lgé ní àdéṣe 596 àdíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní àdìsọ yìí pé wọn ló sọ ọlọ́run bàtọ́ pé Allahumma barik lana fi Rajab wa Sha'ban ọba lẹ́kùn náà Ramadan lórí ọlọ́run bá a fi àgbáríkà sí oṣù Rajab àti oṣù Sha'ban kékeré Ramadan ló dé bá wa láyé o àdìsí àdìsí da'if àbànú da'if lè jáàmì ní àdìsí four thousand three hundred ninety five àwọn àdìsí àwọn àdìsí tó ṣe pé wọn lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ àníbí ni wọn pé Allahumma barik lana fi Rajab wa Sha'ban ọba lẹ́wọ̀n náà rọ̀tọ̀ ìjọ ọlọ́run ọba lọ́wọ́ fi ìbùkún rẹ̀ sí oṣù Rajab àti Sha'ban ní kí Ramadan ò dé bá wa láyé ọ̀rọ̀ yìí ọjọ́ ọ̀tọ̀ da tó dùn gbọ́ létí tòótọ́ sọ wájú pánẹ́lì lọ́sọ̀ọ́ bí kì í ṣe ọ̀tọ̀ lọ́sàálẹ̀ lọ́dọ̀ àmì حديث ذلك كان صلى الله عليه وسلم إذا أفطر قال wọ́n ní bóyá ọlọ́run bàtọ́ bá sínú yóò sọ pé Allahumma laka sumtu wa ala rizqika aftout èyí ọlọ́run bá ìwọ́de mọ́ gbàwẹ̀ fún so bákẹ́lẹ́ lórí àrísíkì rẹ̀ ni mo ṣe ń sínú dọ̀yìn fúlàdí ti yóò àdíṣì tó ti pé òun fi wá lọ́kàn balẹ̀ òun náà ni àdíṣì tábù dáúdù bá gbé jáde òun náà ni àdíṣì Abdullahi ah, anas bin Malik torí pé kánì lè sọ àdásọ́nà ìdá àftọ́ yẹ̀kú tó ń sọ ọlọ́run bàbá sí ni yóò sọ báyìí pé ìdá àbádọ́mọ ò ọ̀bẹ̀tẹ́lẹ̀ tẹ̀lé owó kó pọ̀ sàbàtàlẹ̀ ajẹ́rú insha Allah òun fi wá lọ́kẹ̀ balẹ̀ nínú àwọn àtikáàrù tá a máa ṣe ìjọka sọ pé aláwọ̀mọ́láka sọ̀mùtò wà láàrísìkò káàftọ́ four àbánu dọ̀ífù jáàmì ní àdísí 4349 àdísí ẹlẹ́ẹ̀kẹfà òun ni àdísí lọ́mù sọ inú ìbàdà ohun tálàwẹ̀ bá sùn ìjọsìn ọ̀ọ̀ bọ̀dáfà ohun tálàwẹ̀ bá sùn ìjọsìn bọ̀dáfà ọ̀ọ̀ kí la gbé kí la jù dọ̀ífù làdísí yóò àbánu àti sílẹ̀tù dọ̀yìn fàlùbáni ní àdéṣe 4696 ohun ilé ìdáàmà òun náà ni pé ẹni ọba jẹ ẹlẹ́kọ̀ọ́ ohun tó bá sùn ó lò rẹ̀ ju ìjọsìn aláìmọ̀kẹ́ lọ ìyẹn òsì tó mọ̀ sí pàdésà níbi gan ọ̀rọ̀ àwọn ìjọgbọ́n pé ohun náà mọ̀ ní àálẹ́mù afdalu min ibadati al-jahil ohun tó ní mímọ̀ bá sùn ó lórí ju ìjọsìn aláìmọ̀kà lọ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bẹ tó lélẹ̀ kì í ṣe tó sọ̀rọ̀ níbi kan ṣùgbọ́n ẹni ọmọ sọ inú ìbàdà ohun aláwọ̀ ìjọsìn ọ̀pá lọ́wọ́ jẹ́ bẹ́ẹ̀ káláwò kí ohun látàárọ̀ dalẹ́nu lọ́ra o pẹ̀lú sí فلا مرض لم يقضي عنه صوم الدهر كله وإن صومه olóòtú ọlọ́run bá ní pé ẹni yóò tó bá sí tọ́bẹ́dẹ́ ọba gbáwẹ̀ lọ́jọ́ kan nínú Ramadan tí kìí ṣe pé ẹni tí wọ́n sí ní fúyẹ́ fún kókó fi àwẹ̀ tàbí aláàárẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò sí ìtàn rẹ̀ kẹ́kẹ́ fún un nípa pé bọ́bá fi gbogbo ọdún ìgbà àwẹ̀ tó lóun fẹ́ fi tàn ọjọ́ kẹyìn kò lè tàn rárá ẹgbẹ́ àwẹ̀ gbogbo sẹ́mi ayé rẹ̀ ò lè tàn kódà kó gbogbo sẹ́mi ayé gbà kò lè tàn ọjọ́ kẹyìn o àdéhùn ìdọ̀ yìí fún mi àbànú ìdọ̀ yìí fún tẹ́lẹ̀ méjì ní àdéhùn seven hundred and àdéhùn ẹlẹ́ẹ̀kẹjọ tó ṣe gbóhùn láàfin kálẹ̀ ètò àdéhùn ìjọ ìlàlá àṣẹ ọlọ́run bá sọ pé látẹ̀kọ́lù ramadan fàyínà ramadan ismu iná suma ilá ìtaàlà padà kẹkọ́lù ṣàrò ramadan ẹ má sọ pé ramadan o torí pé ramadan orúkọ kan náà orúkọ ọlọ́run bá bá lékè ọlá ni ṣùgbọ́n ẹ máa sọ pé oṣù ramadan bí wọ́n bá tẹ̀ gbówó àdìsí ìgbéyàwó pààyàn lẹ́yìn púpọ̀ látẹ̀kọ́lù ramadan ẹ má sọ pé ramadan fàyínà rọmọdọ́n ismu min asma'illahi ta'ala torí pé rọmọdọ́n orúkọ kẹ́nà àwọn ọkọ̀ ọlọ́run ọlọ́run ìgbẹ́ rọmọdọ́n o láàkín kóòlù ṣàrọ̀ rọmọdọ́n ṣùgbọ́n máa pè ní oṣù rọmọdọ́n àdísí ọ̀lá láàfíà máa bá ní àṣírísílẹ̀ tó dọ̀yìn fà ní àdísí 6708 àwọn àdísí ọlọ́ọ̀lá láàfíà gan yàtọ̀ sáwọn àdísí tó gbajúmọ̀ tá a ti máa ń gbọ́ ẹjẹ́ àkàdí ẹ̀ <coughs> àwọn àdìsọ lálàáfíà tó bá oṣù Ramadan wá ó sọ ọlọ́run bá sọ báyìí pé ó múra tó fi Ramadan tí a bá ṣe ó múra nínú Ramadan taqdi hajjatan aw hajjatan ma'i ó sì di ilé hajj kàdẹ̀kẹ̀ ó sì ájú pẹ̀lú èmi ànábì sallallahu alaihi wasallam àbá àdìsí inú sọ Bukhari ní àdìsí one thousand eight hundred and sixty three láti bá ní sọ́yìn muslim ní àdísí 1206 bákan náà inú àwọn àdísí tó gbajúmọ̀ tó sì pé àríjọ fi bẹ́ẹ̀ táwọn èèyàn fi bẹ́ẹ̀ mọ̀ tó jẹba di sọ lálàáfíà ní dé ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni ọ̀rọ̀ tó ń sọ ọlọ́run ọba tí wọ́n sọ tí yàrá sàsọ nípa oúnjẹ ọlọ́run ọ̀dáná wàsúlá sàlá àrùsọ̀lá ó ń sọ ọlọ́run bá sọ́lá dáadáa lẹ́yìn láti fi mọ́ sí ó kí òun lálẹ́ ọjọ́ kẹ́ nínú mọ́sálásí rẹ̀ wàsọ́lá bí sọ láti yìí náà àwọn yẹn sì kí òun pẹ̀lú àwọn anábì àmọ́sálá àrùsọ̀lá tó mọ̀ sọ́lá mi nàní kọ́ bìlà nígbà tó dijọ́ kejì tó ṣe bẹ́ẹ̀ fàkàṣì wọn náà àwọn yẹn pọ̀ tó mọ̀ jù támọ̀ wo mẹ́nà lẹ́yìn láti sàlẹ̀ sàáwì rọ́ọ̀bì àwọn yẹn wọ́n tún kójọ alálẹ́ ẹjọ́ kẹta àti kásìkò alẹ́ ẹjọ́ kẹrin àlàmì ẹ̀kọ́jọ ilé yìí wọn bá sólà sàlẹ̀ àdàsàlẹ̀ òjíṣẹ́ ọlọ́run bọ̀ jáde sí wọn àlámọ̀ àsìbàá ń bọ̀ wá dòwó ọkọ̀ àlẹ́tì sọ pé ọdọ̀ àìtò lẹ́dẹ̀ sọ̀nàtò sọ̀nàtò mo rí ohun tẹ́ẹ̀ sí o wà lámìyàn náà ni mílẹ̀ lọ́kọ̀ọ́ òjì lẹ́yìn kọ́ kò sí ohun tọkọ̀ fún mi pé kí n má jáde sí ilà á ní ayọ̀ pé èmi à kó má ṣe àwẹ̀ kó má ṣe ìrun tàràwí ìrun ásámú kó má ṣe lọ́rùn ìyàn fún yín o ọ̀dáàlì kàfẹ́ rọmọdọ́n ilé ìtawí rọmọdọ́n ló ti sílẹ̀ òun ní àdìsítà máa ń ṣàlàyé <clears throat> ìpè ń ṣe ọlọ́run òun ló ti kọ́kọ́ kó àwọn ìjọ tí wọ́n ṣe ìrun tàràwí ṣùgbọ́n kọ́ bá dé ọ̀rẹ́ yẹn lé àlè ó mọ ilé lórí ọ̀padà fi ilẹ̀ fún un tó tó di pé ó mọ òpadà á àdìsí abánusọ ibùkọ́rì ní àdìsí one thousand one hundred twenty nine bẹ́ẹ̀ lábánusọ ìmùsùn ní àdìsí seven hundred and sixty one seven hundred and sixty one bákan náà <clears throat> anes ó sàlàyé fún wa pé káàdà rasulullah sallallahu alaihi wasallam yóò fi tóra aláwọ̀ tó bá ó ń sọ lọ́wọ́ máa ń sinú lórí àwọn fàyín lámtẹ̀kùn tí ọba ti rí làbídò tútù fàyín lámtẹ̀kùn lóòótọ́ bá tí ọba ti rí àwọn làbídò tútù fàálà tàmọ̀rọ̀ tí yọ wà lò làbídò gbígbẹ fàyín lámtẹ̀kùn àṣà àṣàwọ̀ àti mìíràn náà tí ọba ti wá rí yọ wà lọ mọ̀ nínú omi àbá àdìsí inú sọ ibi àbí dáwùd ní àdìsí 2356 bákan náà àdìsí àkà fún wa sẹ́yìn tẹ́lẹ̀ ta ní Abdullahi ibn Umar sọ pé kàánì sallallahu alaihi wasallam ìdá àfọ̀rọ̀ kan ó ń sọ ọlọ́run bá ń máa ń sọ báyìí nígbà tó bá sínú dáhàbà dọ́mọ̀rú ọ̀bìtánilẹ́tẹ̀lẹ̀ orókù wọ́sàbàtàlẹ̀ àjẹrò insha Allah àdúrà ilé àdébí máa ń ṣe tó bá sínú tán ìdá àfọ̀rọ̀ tó bá sínú tán وبدلت الورق وثبت الأجر إن شاء الله أبعد في صحيح الجامع من حديث 4678 طبعا سنة طبعا في الكسل يصف ذهب الضمه وبدلت الورق وثبت الأجر إن شاء الله قوانا ما سبعه بدا بسنة طبعا في الكسل هكذا كما بابي في حديث كان يتوى tó yẹ pé ó ń sọ ọlọ́run bá sọ pé ìdá àkùbàlà lẹ́yìn lómìnira àwọn náà tó ń bá ti bẹ̀rẹ̀ láti bí wàá di bàbá ní àárò mìíràn àwọn náà tí ọ̀sán tó ti di gbójú pé láti bí tó yẹn pé ó ń sọ ọlọ́run ọ̀nẹ́wọ́ síbi tí òun ti máa ń yọ láàárọ̀ pé ibẹ̀ ni òun ti máa ń bẹ̀rẹ̀ ọwọ́ ànẹ́wọ́ síbi tí òun ti wọ̀ pé ibẹ̀ lòun wọ̀ sí ọgọ́rọ́ ti ṣàmùsùn tó wù sí wọ̀ ọ̀kọ̀dẹ̀ after all sọ ẹ̀ ká má gbàgbé o pálawẹ̀ ti sínú ó fi nǹkan sẹ́nu kò fi nǹkan sẹ́nu ìtumọ̀ àdìsí ẹ̀ nìyẹn ó ti sínú nínú ẹ̀sìn tó wù béèrè wọ̀ gbẹ̀rẹ́ gbogbo aláwẹ̀ tó wà ń bẹ́ wọn ti sínú lọ́dọ̀ ọlọ́run ọ̀wá wòlé Bukhari mọ́ Bukhari lọ́gbà wa ní àdìsí one thousand nine hundred fifty four bákẹ́rẹ́ mọ́ mùsùlùmí lọ́gbà wa ní àdìsí one thousand one hundred and one one hundred and one bákan náà àdìsí sàlàyé fún wa nípa pé tá a bá ń wá orí ká wá síbi ìmákìtì sínú ó ń sọ ọlọ́run bá sọ pé láàyè záàlù ní ẹ̀sùn bí kọ́ yẹrin àwọn èèyàn òun nígbò níbi rere kí wọ́n máa rí dáadáa kí wọ́n máa rí dòun kó yọ máa jẹ́ tí wọ́n máa jáde lọ́fẹ̀tọ́ lọ́wọ́ bàtí wọ́n bá ti sáré yára sínú lọ́dọ̀ ti wà báyìí <clears throat> ìsínú seven six sixty six ẹgbẹ́ four minutes to seven náà ní ìsinmi lọ́dọ̀ wa ní ọdún yìí téèyàn bá sínú táàbù méje bá kún ìṣẹ́jú mẹ́rin ìyẹn nìkan bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ orí ó sì máa já sí téèyàn bàbá àbọ̀kọ́ ló gbé jáde ní àdéhùn one thousand nine hundred fifty seven mọ́ mùsùlùmí ẹgbàá wa ní àdéhùn one thousand and ninety eight bákan nígbà àdámà níbi àwọn Muhammad sallallahu alaihi wa sallam òun ní gbéra fẹ́ sínú tàbí nù ní máa kọ́ fi sínú alẹ́sì ló sì gbà wá ó ní káàní sallallahu alaihi wa sallam yabda idha aftara ìtàmùrí òun sì ọlọ́run bá jẹ́ nìkan pé máa ń bẹ̀rẹ̀ nígbà tó bá fẹ́ sínú pẹ̀lú tàbí nù abàdí ti nù as-silsila as-sahiha ní àdìsí two thousand one hundred and sixteen nínú àdámọ́ sí ọlọ́run balẹ̀ lẹ́yìn bákan náà nínú àdámọ̀ sí ọlọ́run òun náà ni pé ojú yé wa ó sì fi dùn àlè ọmọ yìí nú ẹni tí bá máa ń gbáwẹ̀ pé ìdùnnú ẹ̀já sí tiẹ̀ o yóò sì rọrí nígbà tó bá mójútó ohun tí ń bọ̀ wáyé kí nìkan náà ó ń ọlọ́run bá ní pé mọ̀nùfà tọrọ sọ ìmọ̀ lè sọ ìmí yóò máa bẹ fáláwẹ̀ fọlẹ̀ àtàn ìdùnnú méjì fáwọ́yà tó ní ìdàfẹ́tẹ̀lẹ̀ yìí yóò dùnú nígbà tí ọba jẹ́ nìkan ti ń sinú sínú yìí méjì ló pèsè ìsinú tó jẹ́ ojúmọ́ àti ìsinú nígbà tá a bá gbá àwẹ̀ kan tá a gba tuntun náà àbí táàsì kan tá a sọdún ìdùnnú jẹjẹ níjọ náà ọ̀fáwọ́yà tó ní ìdàlẹ́kọ̀ọ́ ìrọ́pẹ́ yóò sì tó dùnú nígbà tó bá pàdé olúwa rẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kó àwọn ládàáwà kàbìtì kàbìtì kọlọ̀mbà kó wọ́n fi dùn wá o kọlọ̀mbà kó jẹ́ àṣẹ kùkùn bẹ̀rẹ̀ ládàá náà o. bákan náà nínú àdámọ́ ń ṣe ọlọ́run òun ni pé ó tún ṣe ní ojú kòkòrò fún ẹni yóò tọ́lọ́ bàbá ní pé kó tún ní lọ́wọ́ díẹ̀ kọ́ máa sin aláwẹ̀ lẹ́nu ládàá tí ó sì gbà ń bẹ̀ ọ̀sọ̀ fún wa ó ń ṣe ọlọ́run bá sọ pé mọ̀ ń fa tọrọ sọ yìí máa ẹni yóò tó bá sin aláwẹ̀ lẹ́nu káànà láhù mísìlò àjẹrè òun ní ọgbà dìde ládàtà láwẹ̀ yẹn ọgbà gbèrò àlẹ́wò láyé ń kó sùnmi àjẹrè sọ yìí ṣe ìhà lẹ́yìn jẹ́ pé ó di kẹ̀kẹ́ kò nínú ládàá ẹ̀yìn tó gbáwẹ̀ yẹn bàbá wa rí ọ̀rẹ́ a rí pé gẹ́gẹ́ bí photocopy lọ́rẹ́ rẹ̀ tàbá lọ sí photocopy ohun tí wọ́n mú tàá mú lọ gẹ́gẹ́ nǹkan kan ò ní í ṣe iye ọ̀nà tábà lè fẹ́ ṣe sí wọ́n tún ṣe fún wa láì ní dí kẹ̀kẹ́ kù nínú fọ́tò kọ́pìtà bá ṣe kẹ̀kẹ́ kò ní dínkù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làpèjúwe ẹni tó bá sin aláwọ̀ ẹnu èèyàn mélòó ló ṣe lẹ́nu èèyàn méjì ọgbà gbogbo ládàá ààwẹ̀ wọn láì ní dí ládàá ààwẹ̀ tí wọ́n náà kù èèyàn mẹ́wàá ni wọ́n ṣe lẹ́nu ọgbà gbogbo ládàá ààwẹ̀ wọn láì ní ní gbogbo ládàá ẹni kọ̀ọ̀kẹ́kù èèyàn fọ́tì ni wọ́n sí lẹ́nu ọgbà ládàá gbogbo àwẹ̀ wọn láì ní tí ládàá kẹ́kọ̀ọ́ nù ládàá àwẹ̀ wọn náà ìgbà sóbi àtàjọ mùsùlùmí kọ́lọ́kọ́ máa bá wíwẹ̀ náà ìjọmọ́ wa lọ́wọ́ bákan náà ìyàwó Aisha ó ṣàlàyé nínú àdámà nàbí Muhammad sallallahu alaihi wasallam pé kìí ṣe fún jẹ́ náà bọ́ máa gbáwẹ̀ yóò máa sá fáwọn ìyàwó rẹ̀ rárá kìí sá fún wọn torí pé kọjá àwẹ̀ kọ́dà ọ sàlàyé ohun tó ń ṣe ọlọ́run bá máa ń ṣe ó ní pé káàlì nàbí sàlá sàlám yóò kọ́ bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run bá máa kí ìṣẹ̀ àwọn ìyàwó ẹ̀ wọ̀ yóò bá àṣẹ a sì máa fọwọ́ ra wọn lára ó wà sọ ihun tí ó sì jà ọ̀gá ni àmìlẹ́kà kọ́ ń lè èrè bẹ̀ òun rí abẹ́ ọmọ ọ̀sọ́jú yìí lọ ẹni pé one thousand nine hundred and seven nígbà tí mo mú sọ ní ẹgbẹ́ jáde ní àdísì 1106 ẹgbẹ́ àmì tó gbé àdísì yóò jáde ẹ̀dà àmì tó sàlàyé pé ìyàwó ẹ̀sà sàlàyé pé káàdùn ẹ̀bí sàlàyé yóò kọ̀ bílò ní ọ̀yọ̀bà ṣẹ́rù ni ó ń sọ náà bá máa kíyèsí ní àti máa fọwọ́ra mi lára wọ́n wà sọ yìí wà á nẹ sọ yìí mà lẹ́yìn tí ó jẹ́ aláwẹ̀ tèmi àìsàn ni ó sì jẹ́ aláwẹ̀ ẹ̀rí pé oṣù ọlọ́run ọba ń kọ́ wa ní àwọn ìṣesí kan tó pamọ́ táláwẹ̀ lè má kàsì ṣùgbọ́n tó ìgbẹ́kọ̀ sùn tó bọ̀ ń bẹ́ẹ̀. bákan náà nínú kẹta tó gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ òun náà ni pé ẹnìkan náà àwọn sàádà níbi àwọn sàádà sàn sọ pé ọ̀rọ̀ ayé tó rọ̀ṣù lọ sàádà sẹ́lẹ̀ mi là áwùj mo ń ṣe ọlọ́run ọba ní àyẹ̀kẹ́ ní áwùj ẹ̀sùn bàrà rà sí ilmà lẹ́yìn tí ń da omi sí orí rẹ̀ bọ̀fọ̀ sọ ìmúni ó sì jà láàwẹ̀ nílẹ̀ àtọ́s látara gbẹ tí ń gbé oúnjẹ ọlọ́run bá omi nílẹ̀ haf tàbí látara bóun ṣe mọ́tò àdéhìí abanu sọyí àbí dáwọ́ ní àdéhìí two thousand three hundred sixty five àdéhìí ọkọ̀ wálẹ́kọ̀ pọ̀ pé àsìkò sóhun tó burú kálàrọ̀ máa gbà wẹ̀ tó sì wò pé orí òun gbóná fóòrùn tàbí ògbẹ́ngbẹ́ òun dípò tó fi wá jà wẹ̀ náà kọ́dà omi sórí rẹ̀ kó dàmí sórí rẹ̀ kó lé oṣù ọlọ́run bá ní àwọn ṣe bẹ́ẹ̀ àdìsí kọ́ wa ní ẹ̀kọ́ yìí dáadáa a sì fi kún bẹ́ẹ̀ kọ́lọ́ kó bá ṣe fún àníbí Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ mi òun náà ló kó oṣù ọlọ́run a bá ń gbà rẹ̀ ká ó sọ ọlọ́run bá ní pé mọ́ ń dàbà òpè owó sọ yìí ẹni yóò fi èdè bá gbé ó sì jẹ́ ní gbàwẹ̀ ọ̀lẹ́ ìsáré yìí kọ́dọ̀ nídìí kọ́ sẹ́wọ̀n tó gbé ibi ló gbé fún rẹ̀ wọ̀nyí ní sàkọ́ ṣùgbọ́n ìgbóhùn lọ bá wá ibi fúnra rẹ̀ fàdíyẹ kúbi ìrẹ̀ ní bí ọ̀yà dárò ọjọ́ yẹn padà bàbá wa àbúdá lọ gbá wa a sì bá wa inú sọ̀hí 2000 kéde wọn náà yìí tí hmm, ọ̀rọ̀ tá a jẹ́ mùsùlùmí nígbà kọ́ ní tó ń ṣe ọlọ́run bá tó fi kọ́ wa níbi àwẹ̀ wa yìí òun náà ni pé ìgbà yìí máa ń bẹ̀yẹ̀ lè máa fa àgbà àwẹ̀ téèyàn ti gbàgbé bó ń gbà àwẹ̀ tó sì jẹ tàbí tí ó sì mú kí ilẹ̀kọ̀ ti ń bẹ̀ ń bẹ̀ oríṣi ọlọ́run bá sọ fún wa pé màá nà síyà ẹni yóò tó bá gbàgbé ọwọ́ sọ ẹ̀yìn ó sì já láwẹ̀ fa àkàlà ọba jẹ àwòṣẹ́rìbà àbọ̀bàmù ọ̀nìyàn tí mú síyà máa sọ́ọ̀mà irú ẹni bẹ́ẹ̀ kọ́ kọ̀m̀plìtì àwẹ̀ yẹn kọ́ kọ̀m̀plìtì fàyín náà àtàwọn lọ́wọ́ sọ́kọ́ torí bọ́lọ̀ ló fún ní jíjẹ yẹn òun ló sì fún ní mọ̀mọ́ yẹn kí èso máa dé sí i èso máa dé sí i ni pé téèyàn bá gbàgbé fóun gbá àwẹ̀ ọwọ́ á jẹun tàbọ̀ gbàgbé fóun gbá àwẹ̀ ọwọ́ á mu irú ẹni bẹ́ẹ̀ kò sí ohun tó sì àwẹ̀ rẹ̀ pé pérépéré làákàyè ní bá máa ò pé bóòlù ń ṣe gbàgbé àmọ́ ṣẹlẹ̀ rẹ̀ ọ̀ mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o bó dáńgbà tọ́lọ́run fẹ́ ṣe bẹ́ẹ̀ irú rẹ̀ ṣẹlẹ̀ sí mi rí dáadáa bó ṣe gbé kìí sàwẹ̀ Ramadan ààwẹ̀ mọ́tì tàbí tọ́ọ̀sì débi pé mo ti gbàgbé pé ń gbàwẹ̀ ibi tí sábà jẹun mo tún wá lọ jẹun mo kẹ̀rí pé wọ́n tú iṣu lórí iná wọ́n bá ní òṣàṣì fẹ́ jẹ ah, tẹ bá fún wa jẹ báyìí ni wọ́n sì tú iṣu fún mi fún mi náà pẹ̀lú òróró ọ bá fi pure water méjì sí níwájú wọ́n jẹ́ iṣu àti òróró mo fi pure water méjì lé e ní bá ń lọ ọ̀nà ni mo bá tó rẹ́ pípé ẹ máa gbọ́ ẹ̀ máa ń gbáwé níjọ́ náà mo gbọ́ lóhun tó pé àníbi tó ní pé mo ní ẹni yóò bá fa akala ọba jẹ tàbí ọba mu

pàpà jùlọ ẹlòmíràn máa gba àwẹ̀ gbogbo àwọn ojúṣe àwọ àwọn ìwọ̀ tó jọ tó di àwẹ̀ kò ní sọ àwẹ̀ sì lè lọ gbàjọ mọ́ ọ̀la ó ń sọ ọ̀rọ̀ wọn bá ní pé ó bá sọ yìí mélòó mélòó aláwẹ̀ lè sàlẹ̀ omi sí yá ní ilẹ̀ jù ó tó ṣe pé kò sí nǹkan kan níbi àwẹ̀ rẹ̀ tó bí fi para rẹ̀ lọ ó bá kọ yìí mélòó mélòó ẹni tó wá dìde kí á mọ̀ lẹ́yìn dáhùn tàràwé tàbí kí á mọ̀ lẹ́yìn mélòó mélòó ẹni tó dìde irú rẹ̀ ليس له من قيامه إلى السحر tó jẹ́ pé kò sí sí nǹkan kan fún níbi tí gbèdó lórí tí gbèdó lórí kò sí kan níbi ìwọ̀n alámùtí ń kíyàn ju pé yìí kẹsà ìsùn lásán lọ wọn ò ní gbà níjọ sùn lọ́wọ́ rẹ̀ ábà àdìsí ń sọ yìí jàmí ní àdìsí three thousand four hundred and eighty eight nínú àdìsí àníbí Muhammad sallallahu alaihi wasallam náà rí wa bákan náà ó ń ṣe ọlọ́run ọ̀fẹ́ púpọ̀ nípa pé tíyàn bá ṣe ìrìn àjò tọ́wọ́ ìpé ìrìn àjò tí ó nìyàn la tọ́wọ́ òyìn kíyàn gbá òyìn kíyàn sí fàwẹ́ rẹ̀ mọ́tà pé ìrìn àjò tó níyàn la ni kíyàn má gbá wẹ̀ mọ́tà pé ìrìn àjò kíyàn ti rẹ̀ rí nira ń bẹ̀ rárá tọ́ba gbá òyìn ló máa dà tóbi jọ jẹ́ pé náà kẹtọ́wọ́ látọ̀dọ̀ ń ṣe ọlọ́run tọ́wọ́ ní sọ́yìn mùsùlùmí adé ti one thousand one hundred twenty one wọ́n ní bójú ọlọ́run bá ní pé yíyá rọ́ọ̀sà nínú lọ ẹni wọ́n bá sínú tí ó gbà wẹ̀ nínú àjò ọlọ́run bá ló ṣe nídẹ́kun fún bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọmọ ní àkọ́dà bí ha ẹni wọ́n bá gbà mú fàhásán ọmọ àdàbẹ̀ wọn ọmọ ní àhábá ń yẹ sọ mọ ẹni yóò tó bá sí wù láti gbà wẹ̀ fàlàjò ní àhálẹ̀ yìí kò sẹ́sẹ̀ fún un ṣùgbọ́n tó kí kíwé ẹni bẹ́ẹ̀ kọ́ fáwọn ẹlẹ́ o torí pé ọ̀kẹ́ nínú àwọn sàábì ànẹ́bì tó tẹ̀lé ànẹ́bì sẹ́yìn àjọ ànẹ́bì bá rí i pé àwọn pé tí ì ti bà kí ló dé wọ́n ní gbà wẹ̀ ni wọ́n sọ ọlọ́run bá dé pé lè sàmì náà lè bẹ́ẹ̀ àti àmọ́ fi sàfà kò sí lára dáadáa o kéèyàn máa gba ààwẹ̀ ní ìrìn àjò kò sí lára pé èjì ẹlẹ́rìí ní kí ọmọ àgbà ìrìn àjò èyí ti pé ẹ̀yìn ìrẹ̀lẹ̀ ní ti tẹ̀lé o ká sọ́ra ká sọ́ra. ọ̀rọ̀ tí ó fi parí ìlú ọ̀rọ̀ mi òun náà ni àdìsí Bukhari àdìsí one thousand nine hundred and three ó sọ ọlọ́run bá ní pé máa lámúyẹ́dá àkọ́wùlẹ̀ zọ ẹni yóò tí ọba yìí ti gbé ọ̀rọ̀ èké tí ọba yìí ti gbé jù lẹ́ níbi àwẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn alábẹ́ àti iṣẹ́ èké fàlẹ́ ìsàlẹ̀ láyé àjẹtàn fi an yẹ da àtọ̀ àmọ́ owó ṣàwọ̀ ọ̀la kò sí ohun tó lọ́wọ́ bá fẹ́ fi ṣe kò sí ohun tó fẹ́ fi àwẹ̀ rẹ̀ ṣe torí kò sì sí ohun tó fẹ́ fi ṣe o ìgbé oúnjẹ ẹlẹ́kọ́ má jẹ ìgbé mímú ẹ̀dọ́gbó kọ́ má mú kò sí ohun tó lọ́wọ́ fẹ́ fi ṣe ọ̀kẹ́ fi fi pa rẹ̀ lásán ìtumọ̀ rẹ̀ nù yẹn ẹja jìnà sí àti fìsílẹ̀sì kọ́ má bàá di pé àwẹ̀ wa kò ní àní gbalada lórí ẹ̀kọ́ tí ó lè ọmọ nínú ẹgbà wa ni ó sọ ọlọ́run bá ní pé ní sí ẹ àmà lè sẹ̀mínà ilẹ̀ akílé wọ ṣòro bí fakọ̀tì ẹ rí àwẹ̀ kò kìí ṣe pé má jẹ má mú nìkan iná má sí ẹ àmọ́ mínà lágùwé ọ̀rọ̀ fà bí kò sí pé àwẹ̀ ọlọ́ọ̀sẹ̀ rí bá kéèyàn wọn máa sọ̀rọ̀ sọkúsọ gan kéèyàn wọn máa ṣe lọ́gùn kéèyàn wọn máa ṣe lọ́gùwì kéèyàn sì wọn máa wọ àbàjẹ́ ààwẹ̀ lọ́sẹ̀ ibà àbá ẹnu sahih mawarid ní àdéhùn seven hundred forty one ọlọ́run bàbá àdékẹ́lá kó bá ṣùgbẹ́sẹ̀gbẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tó ń pè àkọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ lára ẹ̀ lẹ́lọ́nkọ́lọ́ bá fún jí kí ẹ̀kọ́ náà kó wúlò fún ẹ̀kọ́ kàwá bí ìlàsìdò بوات البلاغ مع تسواج وأقول قولي هذا أسف لي ولكم ولسائل المسلمين من كل دم إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته